ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa nílé lóko ní ìrìn àjò lókè òkun ní òkè ọya a kí ń káàbọ̀ sórí ètò yín ètò wa ọmọ òdùwà báwo làjò orúkọ mi ò tíì dé padà táyé lolú ọmọ ṣóyèbọ lórí ètò wa tòní bàbá wa èèyàn wa ẹni wa lágbà láti ìlú Jámánì lórí ètò yín ètò wa ọmọ òdùwà báwo làjò ẹ jẹ́ kí a mọ̀ ọ́ náà ẹ káàárọ̀ sàwọn ẹkùn dédé o ẹkùn dédé o yìí ẹ jọ̀wọ́ ẹ bá a dárúkọ yín fún àwọn aráalé. Akínọlá Famson lórúkọ mi. Akínọlá Famson. ǹjẹ́ ó ti tó ọdún mélòó tí ẹ ti wà ní òkè òkun. ó ti lé ní ọgbọ̀n ọdún. tí ẹ ti wà ní ìlú wo náà ìlú Jámánì. ìlú Jámánì lè wà. Germany. ṣé ìdíwọ́ ìdènà kan ló ṣẹlẹ̀ ní àdẹ́lọ kàrí ní òkè òkun? Hmm. kí ló gbé yín lọ gbọ́dọ̀? nǹkan tó gbé mi lọ òkè òkun ò ní láti lọ wá àǹfààní tí kò sí ní ìlú yìí. àǹfààní tí ò sí nílé rẹ̀ ọ̀fẹ́ láti kàwé. lọ́rùn nígbà tó yẹ. ẹ kàwé dájúdájú ẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ ò ní wá ń ṣe báyìí. mo ń ṣe iṣẹ́ olùkọ́ olùkọ́ mo ń ṣiṣẹ́ olùkọ́ mo ń ṣiṣẹ́ ìlú iṣẹ́ ìlú ṣiṣẹ́ òṣèlú òṣèlú ní ìlú tí mo wà ní ìlú Jámánì state ìlú wà ní Jámánì. state of Berlin. Berlin ìwà. ní olú ìlú yìí jàmọ́ ní bí bá ṣe ní olú ìlú nàìjíríà ní àbújá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ èrò jẹ́ nígbà tí wọ́n bá lọ sí òkè òkun àwọn nǹkan kan wà tí wọ́n lè kópa nínú ẹ̀kọ́ lóyún tó bá tẹ̀lé sí bóyá nípa okòwò ni o bóyá nípa ọrọ̀ ajé ni o bóyá nípa àṣà àti ìṣe wọn ni o bóyá nípa èdè wọn ni jẹ́ lè yọ̀nà náà wọn kan wọ̀nyí fún wa ìṣòro tí ẹ dojúkọ nípa èdè wọn ni o nípa àláfíà ara tán pè ní ètò ìlera lọ́rọ̀ àti òṣèlú ǹjẹ́ ẹ ti lè ṣàlàyé fún wa àwọn ìdojúkọ tí ẹ dojúkọ náà kọ wọ̀nyí. níbẹ̀ olórí ìṣòro tí àdojúkọ omi èdè lílọ. èdè. láti gbọ́ èdè láti lè sọ èdè ó gba èmi ní àkókò díẹ̀. ẹ̀ka tó kẹ́ dórúkọ. Japan nítorí èdè Jámánì kò rọrùn bí èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a rí ṣe mo lè sọ èdè Jámánì mo lè sọ Gẹ̀ẹ́sì. ó dáa ẹ bá wa kí àwọn ará ilé ní èdè Jámánì kí ẹ bá túmọ̀ sí èdè Yorùbá. Also, äh, ich grüße alle meine Leute in Deutschland vor allem meine Familie. Ich vermisse euch und ich werde bald zurückkommen. Danke. Bitte schön. Kini, èyí tí ẹ sọ nísìnyí fún àwa tí àwọn ètò e, e, yìí kí ni ìtumọ̀ àwọn nǹkan tí ẹ sọ wọ̀nyí. nǹkan tí mo sọ ni pé mo kí àwọn ènìyàn mi tí mo fi ìlú kejì tó ti di ìlú náà èyí bí ìlú ìṣèjẹ́ ìlú mi. <laughs> ní Jámánì náà jẹ́ ìlú mi mm-hmm. so mo ní màá padà dé láìpẹ́ lóògbé wa. ìwọ́n ní kẹlẹ́ retí àwọn ní ìlú Jámánì padà ká má dùn ọ̀nà pẹ́ ǹjẹ́ kí ló gbé padà wá sí ìlú bàbá yín. nǹkan tó gbé wa padà kì í ṣèmi nìkan ni mo wá èmi àti omidan princess adétóhùn rufus adébísí tó jẹ́ olùdarí ètò afrotac tefal ní ìjàmbá ní ìṣẹ̀ṣẹ̀ media ẹ̀kọ́sọ̀ wọ́n jẹ́ ìmọ̀ tí àwọn náà wà ní amóhùnmáwòrán àwọn náà dá amóhùnmáwòrán tí wọ́n sílẹ̀ so ètò táà ń ṣe ní ìlú Jámánì ní ìlú Jámánì so èmi àti omidan eh, mrs adébísí lukas adébísí làjọ wá ọ̀pẹ́lẹ̀ ìlú wa wá ní wípé a ní ètò tí ìjọba Jámánì tó fún wa ní orí ọ̀fẹ́ láti gbé wá sí orílẹ̀-èdè Yorùbá orílẹ̀ Yorùbá orílẹ̀ Yorùbá ṣe ṣe Nàìjíríà nìkan wọ́n ní tẹnitẹ́ni <laughs> tàbísà tààtàn so ètò yìí eh, a fẹ́ ṣe ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ tó wà ní eh, eh, ètò yẹn ó dá lórí ìrìn àjò ìjà lórí ìrìn àjò pàápàá jùlọ ewu tó wà nínú kéèyàn rìnrìn àjò láì ṣe ìwádìí tó tó tó dẹ̀ pé yẹ. nípa ìlú tó fẹ́ lọ nípa ìlú tó fẹ́ lọ àti ọ̀nà tó fẹ́ gbà lọ sí ìlú náà. bẹ́ẹ̀ olórí nǹkan tó gbé wa wá ní ìsinmi àná ara nǹkan tó tún gbé wa wá ni pé a fẹ́ wo ọ̀nà tá a lè fi ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ọ̀dọ́ Yorùbá ní pàtàkì ní pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa la ṣàkíyèsí pé wọn ò níṣẹ́ gidi tí wọ́n ń ṣe lọ́wọ́ wọn ò ní ètò wọ́n ṣe fẹ́ gbélé ayé wọn dáadáa ìjọba kò lè ràn wọ́n lọ́wọ́ ìjọba ti pa wọ́n tì so ìrànlọ́wọ́ láti jẹ́ káwọn náà lè dúró ó wà lára àwọn ètò tí gbé yín wá sí gbogbo àwa. Hmm. ẹ̀yin ọ̀dọ́ mo mà kí n kú oríire o bàbá wa àti màmá wa láti ìlú jamani wọ́n ní wọ́n ṣetán láti ràn mí lọ́wọ́ láti rí pé ẹ̀yin náà jẹ́ èèyàn láàrin èrò ẹ ṣé àdúpẹ́ ẹ kí a tún máa lọ lórí ètò yìí ǹjẹ́ ẹ lè pa òkun fún wa. ẹ ẹ wọ́n ní ó ti pẹ́ díẹ̀ tí ti kúrò nílẹ̀ ṣùgbọ́n wọn ní kòkè tán lára ọba lára ọba aláàyè gbà sáàkì òótọ́ ń bá o sùn ká má lo bàbá ọmọ lára bẹ́ẹ̀ ni ṣé ẹ̀kọ́ ìjẹ́. ó sì jẹ́ nìyẹn mi mo fẹ́ sọ kọ́kọ́ kan torí pé ó ṣe pàtàkì fún àwọn èèyàn wa nílé àwọn tí wọ́n ṣe alára agbátẹrù ẹ má bínú fún Yorùbá mi tí wọ́n ṣe agbátẹrù tí àkókò sílé kò yẹ ká kí wọn. a sì máa kí wọn a máa débẹ̀ mo fẹ́ kí mo fẹ́ kí ẹ kò fún wa náà ẹ pa òwe kan fún wa kí ni ọdún ẹ pa òwe kan fún yín kí lánàá parí ẹ. owó mo lè pa ẹ̀ hàn ẹ jẹ́ kí n sọ pé igi gogoro má gún mi lójú òkèèrè láti wò. ṣé wọ́n ní igi gogoro mọ́ gún ni lójú òkèèrè láti wò mo ṣe pé a máa dọ̀jẹ́ o bí àwọn ọ̀dọ́ ṣe máa ń sọ̀rọ̀ ẹ èmi náà ní kàn fún ibi tí mo fẹ́ kẹ́ bá mi parí a kì í jẹ akérèmọdò. ẹ̀mí ò rántí dáadáa mọ́ ṣùgbọ́n ẹ lè ràn mí lọ́wọ́. a kì í jẹ akérèmọdò lórí okùn ẹni ìyẹn túmọ̀ sí pé ìyókì ń kéré lórí nǹkan ìní ẹ̀ ẹ ṣe tí a pè tí ẹ jẹ́ wa kí a tó máa lọ a lè rí ará ọ̀rẹ́ àbí àwọn iléeṣẹ́ àbí ìjọba ìpínlẹ̀ tó rán yín wá tí ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ máa bẹ̀rẹ̀ lórí àwọn tó ṣe alá agbátẹrù agbátẹrù tó ṣe onígbọ̀wọ́ ìyẹn ní iléeṣẹ́ GIZ. GIZ ní ìlú Jámánì ní ìlú Jámánì àti sim sim cim so adúpẹ́ lọ́wọ́ wọn fún ìrànlọ́wọ́ àwọn tó jẹ́ kí ìrìnàjò wa àti ètò tá a gbé wà ó ṣe ṣe àdẹ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí a jọ fọwọ́sowọ́pọ̀ láti gbé ètò sílẹ̀ màá bẹ̀rẹ̀ lórí Shams ainevet efa ọ̀pẹ̀lẹ̀ màá afrotax Sandra Thomas Ekpao adẹ́rẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso wa ẹni tó ń bá wa gbárùkù pọ̀ ní orílẹ̀-èdè Yorùbá bíi ìyẹn ní Equal Child Support Foundation. Ìyẹn mo máa fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ àwọn ògbóǹtarìgì àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà níbí ìdápọ̀ oyè mẹ́yẹ àti ìyáàfin. Dàpọ̀ Adéṣọlá àti ìyáàfin ẹ̀ mo fẹ́ kí àwọn ìpò yìí náà mo fẹ́ kí mo lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn ọ̀rẹ́ mi gbogbo ìkú ti mo fẹ́ lọ́wọ́ ẹ̀ mo lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ mi tí mo ṣe olórí wọn ní ìjàmbá ní ẹgbẹ́ wo ni ìrìnsẹ̀ ti darí fún wọn fún ọ. ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá. ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá ǹjẹ́ ipò wọlé ẹ̀dùn nílẹ̀. èmi ni ààrẹ ààrẹ tó ń náà ní president. ní Germany national president for Germany ṣàkóso. ẹ ṣe ẹ̀yin ìran wa òun ni ká jẹun pẹ́lẹ́nu òun fún ọ lọ fún mi ò mà jẹ́ ẹ̀ ẹ tún máa rí àwọn bàbá wa ẹ tún máa rí àwọn ìyá wa pàtàkì lórí ètò tí wọ́n wá ṣe ní ìlú Nàìjíríà láti bójútó ọ̀dọ́ lónìí lánàá àti fún ọjọ́ ọ̀la wa ẹ ṣé adúpẹ́ àtùmọ̀rí yín bá gbogbo ẹ̀yin iléeṣẹ́ tí wọ́n ti dárúkọ yìí a ò ní fẹ́ kí ètò yìí kó pin sí bíbà yìí à ń fẹ́ onígbọ̀wọ́ kí ètò yìí kó lè tẹ̀síwájú orúkọ tèmi ò tí ì yípadà táyélolú ọmọ ṣóyèbọ gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ mr kúnlé àǹtí tóun àti àwọn tí ó wà lẹ́yìn kámẹ́rà tí a lè dárúkọ wọn ó dìgbà kan náà ilẹ̀ òdua ò ní bàjẹ́ ó dàbọ̀.